èyí ló jẹ́ kí gbé sófò yìí dé o ẹ tún wá gbọ́ ẹ wá gbọ́ nǹkan tí bàbá yìí sọ ah bàbá yìí tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ bàbá yìí tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí bí wọ́n ṣe ń ṣe owó nàìjíríà sórí ẹlẹtírísítì ṣùgbọ́n tó jẹ́ wípé náà iná náà ó ń dákú ó ń dájí ni bá ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ èkó kí n síná twenty four seven bẹ́ẹ̀ lọ́ọ́ rún wó lé lórí. ẹ dúró náà níbo la fẹ́ bá yàrá já nílẹ̀ nàìjíríà kí ló dé tó jẹ́ wípé àwọn olórí wa bíi kán máa nẹ́jọ́ gbowó mì bíi kí nǹkan kan ṣàmà run owó sí nǹkan tó tí ò ṣe ni gbogbo nǹkan tó dẹ̀ run owó sí náà àmọ́ kókó ẹ wo ẹnu oníkan la ti ń gbọ́kàn èmi kọ́ lẹ máa gbọ́ ọ̀rọ̀ yìí lẹ́nu ẹ̀ bàbá yìí fúnra wọn ẹ gbọ́ ohun tí wọ́n sọ bàbá yìí tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ nàìjíríà o àfi lódùmarè gbà wá owó kan ń lọ owó kan ń lọ owó kan ń lọ ẹ̀kọ́ ń wọlé owó ń jáde àmọ́ kókó ẹ̀yin ènìyàn wọ ẹjọ́ wẹ́ gbọ́ fúnra yín bẹ́ bá ṣe ń gbọ́ ẹjọ́ wẹ́ máa bá wa pín o ó dàbọ̀ ó dire. nítorí wípé ọ̀fẹ́ tú àṣírí tó ní agbára ńlá kan o lẹ́ka iná mànàmáná orílẹ̀-èdè wa nàìjíríà tá a mọ̀ sí ẹlẹtírísítì tẹ̀ bá gbọ́ àṣírí yìí tán yóò ṣe yín ní àhìn nítorí wípé ara bàbá ọ̀yá ara bàbá ọ̀yá ẹ̀kọ́ ń wọlé ewé ń jáde o òbítíbitì owó tó ti sọnù sí ilé iṣẹ́ mọ̀nàmọ́ná ẹlẹtírísítì nàìjíríà òun lè fẹ́ gbọ́ yìí o ká lè tètè mọ ibi tí wọ́n bá wà dé lórílẹ̀‐èdè nàìjíríà àwọn àṣírí ọ̀hún wọ́n bẹ̀rẹ̀ sí ní tò láti two thousand and fifteen títí wọ two thousand and twenty-three iye owó tí ìjọba orílẹ̀-èdè wa nàìjíríà tó ti ná dànù sórí iná mànàmáná síbẹ̀ tí náà òun sì ń ṣe mànàmáná ah ọ̀rọ̀ balẹ̀ á di tán bó o ṣe ń gbọ́ lọ́wọ́lọ́wọ́ yìí follow péèjì yìí láìkí wa kó o sì ṣíà péèjì yìí bákan náà bẹ́ẹ̀ ni kò kọ́mẹ̀ǹtì èrònú rẹ fún nàìjíríà sábẹ́ rẹ̀ mo fẹ́ tú gbogbo àṣírí ńlá tó yẹ kẹ́ ẹ mọ̀ nípa owó tá a ti ná ṣẹ́ka mànàmáná láti two thousand and fifteen títí di two thousand and twenty-three tá a wà yìí owó ńlá ni nàìjíríà ti gbé jùnù ṣẹ́ka iná mànàmáná o tó sì jẹ́ pé owó ọ̀hún iná láti rí àti máa ṣe bọ̀ rẹ̀ lẹ́ka mọ̀nàmọ́ná síbẹ̀síbẹ̀ iná mọ̀nàmọ́ná ń ṣe mọ̀nàmọ́ná títí di àsìkò yìí ní two thousand and fifteen àṣírí ti bú jáde ògbàmù wípé owó tuntun two hundred and twenty-five billion ńlọ orílẹ̀-èdè wa nàìjíríà gbé lọ sí ẹ̀ka iná mọ̀nàmọ́ná nàìjíríà nìkan tí wọ́n sì ná síbẹ̀ tọ́jẹ́ wípé àlọ́larí àbọ̀ rẹ̀ kò tó nǹkan kan o gbogbo wa pátá la lè fẹnu wa sọ bẹ́ẹ̀ torí pé iná ọ̀hún kò dúró nílé kó wa wà. ní two thousand and sixteen three hundred and eight billion ńlá àkójọpọ̀ owó tí orílẹ̀-èdè wa nàìjíríà náà sí ẹ̀ka iná mànàmáná lórílẹ̀-èdè yìí síbẹ̀síbẹ̀ àlọ́larí àràbọ̀ ìgbà tó di two thousand and seventeen ìjọba tó wà lórí àlééfà lọ́jọ́ ọjọ́ náà lọ́hùn-ún ti ṣèjọba Buhari wọ́n tún méjì kẹta wọ́n tún gbé three hundred and fifty one billion kalẹ̀ wípé kí wọ́n fi tún ẹ̀ka iná mànàmáná orílẹ̀-èdè wa Nàìjíríà ṣe ǹjẹ́ lẹ mọ̀ wípé owó ọ̀hún tún wọ odò olúwẹ̀ lọ wo àràbọ̀ rẹ̀ ní two thousand and eighteen owó ọ̀hún ga sókè sí i wọ́n ní bóyá owó ọ̀hún ò tó ná iná ni kí iná mànàmáná ó dúró ní nàìjíríà ọ̀dà gbogbo tá a fẹ́ ṣe ní two thousand and eighteen ẹ jẹ́ ká bá ẹ̀ka iná mànàmáná subsidize ẹ̀ ká bá wọn fowó kún kára ó lè tu gbogbo nàìjíríà. kí wọn ò lè rí náà lò ni wọ́n bá gbé four hundred and forty billion kalẹ̀ láti ọ̀dọ̀ ìjọba àpapọ̀ federal government ní nàìjíríà ǹjẹ́ lẹ mọ̀ wó pé four billion yìí iná ni kankan lára iná mànàmáná orílẹ̀-èdè nàìjíríà o ẹ gbọ́ àṣírí kí n tó sọ ti two thousand and nineteen fọ́ọ̀lù péèjì yìí torí ọ̀pọ̀lọpọ̀ àṣírí là ń tú níbẹ̀ ṣíà post yìí kò sì láìkẹ́ ní two thousand and nineteen wọ́n á tó gbé owó tó tó dẹ́rù bòṣì wọ́n á tó gbé kalẹ̀ fún àwọn tó mójútó iná mànàmáná nàìjíríà o wípé kí wọ́n nà síbẹ̀ ká lè rí náà lò. ẹ bí mi pè lónìí five hundred and twenty-eight billion ìní owó tí wọ́n gbé kalẹ̀ lẹ́ka iná mànàmáná ní two thousand and nineteen tí wọ́n ná síbẹ̀ síbẹ̀síbẹ̀ ẹ̀kọ́ ń wọlé ewé nìkan ní ń jáde o àrí túdì owó tí wọ́n ná síbẹ̀ nílé wa ìyẹn fún iná ń lò kó gba sí i. ní 2020, thousand and twenty owó tí wọ́n tún gbé kalẹ̀ pé kí wọ́n tún ná lẹ́ka iná mànàmáná mà rú gọ́gọ́ ó jẹ́ five oh one billion bílíọ̀nù lọ́nà ìgbà méjì àtààbọ̀ ó lé ẹyọ kan five hundred and one billion ní federal government ti nàìjíríà ló tún gbé kalẹ̀ kí wọ́n ná sínú mànàmáná. Ha. níbo lówó yìí ń wọlé sí gan àsùnwọ̀n wo ni ń dé sí àwọn wo ni wọ́n náwó ọ̀hún nínà tí wọ́n sì ń nà ǹjẹ́ ní ń jẹyọ gan lára iná mọ̀nàmọ́ná tá à ń lò nílé wa ọmọ ṣe o ọ̀gẹ̀dẹ̀ ń bàjẹ́ awípọ́npọ́n ńlọrọ̀ orílẹ̀-èdè nàìjíríà ìgbà tó di twenty twenty one ẹ gbọ́yè tí wọ́n tún ná sí iná mọ̀nàmọ́ná lórílẹ̀‐èdè yìí owó tí wọ́n gbé kalẹ̀ lọ́jọ́ ọjọ́ náà ló jẹ́ two hundred and fifty one billion wípé kí wọ́n tún ná sínú mọ̀nàmọ́ná nàìjíríà síbẹ̀síbẹ̀ kò kúrú kò ga kò sanra kò tínrín hmm. ìgbà tó di pé kí wọ́n tọ́nà sínú mànàmáná síbẹ̀síbẹ̀ àárí tó di rẹ̀ bẹ́ẹ̀ láàrin kọ́ fakọyọ kí náà wà fún odidi ọgbọ̀n wákàtí láì ṣẹ́jú nàìjíríà kò bẹ́ẹ̀ kàkà kò kiri iná mànàmáná ní two thousand and jẹ́lẹ̀mọ̀ wípé láàrin January sí June ọdún yìí owó tó tó fifty seven billion ń ti lọ o ṣẹ́ka iná mànàmáná Nàìjíríà tá a ti ná dànù síbẹ̀ mo wá fẹ́ bi o ǹjẹ́ ni iná mànàmáná ti dúró re nílé tiyín bí? ṣé iná mànàmáná ti wà òkè bí olóyìnbó ṣe sọ. So ìyẹn ládùúgbò tìyìn ṣé ẹ̀ mọ ra wáyà ṣé ẹ̀yin kọ́lẹ̀ ń dáwó ra transformer ṣé kìí ṣe pé owó tẹ̀ ń san fún àwọn PHCN ti pọ̀ sí i ẹ fi èrò yín ṣọwọ́ sí abẹ́ post yìí.